kan náà ló kọ́ dúró bídìn báyìí ah, ah. wọ́n gbé léra wọn ni o wọ́n wá kọbi lé àwọn òyìnbó eh, lábúlé wa lé eh, oko alákọ̀ọ́lọ́ o amọ̀ ni wọ́n fi ń kọ́lé olóhùn ló mọ̀ àwọn bíríkìlẹ̀yà tí wọ́n gbéṣẹ́ fún bí. Ah! ọmọ mọ wọn bó ti tó wọn tún ó kí pele sí pele ni ó lọ ti ẹ̀rí sí ọmọ ọ̀dọ̀ sẹ́nu bíi àwa lẹ́ẹ̀kọ́ tí mo wá ẹ̀ máa soríire ẹ mọ̀ wàyí káàtà gbèjẹ́ wọn bó ṣe rí. What are you doing here? What do you mean? What are you doing here? So you're standing here and you're trying you know, to. You know. Where are you going to? Since she doesn't. Mulenlo, where are you going to? Uh uh-uh. uh. Àsìjà káyà mi já, àyà mi padà wá gbowó wá gbọmọ wá gbà láfíà. Àmì eh, kínní náà ni mo kàn presser lẹ́kọ̀ọ́ mo dé ni. oh you're fresh in Lagos. mo presser yes. oh no wonder you know I was seeing you stand here mo mo rí ìgbà tẹ́ dúró síbí báyìí tẹ́ wo around you understand looking around and stuff. but because you're fresh I'm gonna feel you know gonna be cool with you but we don't do this in Lagos. so Yorùbá ṣe bẹ́ẹ̀ náà lẹ ti bẹ̀gínì pẹ̀lú Yorùbá ẹ̀ fi. mo ní pé yín máa lọ́wọ́ yín fún gbogbo building tẹ̀ ti ń wò tẹ̀ ń wò. mi ò wọ building kankan o mi ò wọ nǹkan but I saw you now. sẹ́mi máa díjú rìn ní sẹ́mi máa díjú rìn ní mi ò wọ nǹkan o wà lẹ́yìn gbogbo ògúnrẹ́ ẹ̀gbọ́n. okay okay at least i saw you see what see, look at this building and that one. i'm not looking eh, eh, eh, rí kankan. bá a ṣe wà báyìí five buildings no one be by but ah, ah. to repair ẹ àgbàlagbà you understand because you're an older person and i have respect for older people. kí ló dé ẹsẹ bẹẹ gbọ́ yorùbá sábà mọ odò àkànnà ni wá ọ̀rọ̀ lómi ọbẹ̀ lẹ láìsàn pẹ́ ẹ kú ọ̀dàrẹ́. ẹ bó ṣe máa ṣẹlẹ̀ ni pé because ah. you look that you know i'm gonna charge you. ẹ sọ yẹn ní Yorùbá kò jẹ mi. torí pé ẹ jẹ àgbàlagbà eh. you understand i'm gonna take màá two thousand naira lọ́wọ́ ẹ. sọwọ́ ilé méjì. ẹ ilé méjì tẹ o ah. you understand. ó lè jọ ẹyọ kan lójú mi o. má di five in one lélẹ̀. Ah. ilé kan ló wà nù kíní ẹ̀gbọ́n ẹ má parọ́. no this is five this is a massive duplex èlò wà lẹ́yọ̀kan yẹn. Eh, one thousand ni then one thousand for the second wọ́n jẹ́ méjì. ẹ̀gbọ́n kò sówó lọ́wọ́ mi on a normal day torí pé week torí pé weekday ni on a normal day five k ni màá gbà. wọ́n pariwo sẹ́ ah, àwọn jọ nítorí ọlọ́run owó ọkọ̀ náà tó wọ́n ṣẹ̀ já mi sẹ́kọ̀ọ́ ni mi ò mọ ibi tí mò ń lọ gan. torí Lagos la wà yìí we don't we don't look at buildings anyhow everything you pay for. jọ ṣe mí jẹ́jẹ́ mọ́ pariwo tó níbi tí mò ń lọ five hundred ló kú gbangba one five jọ ọkọ mi. ṣé kì í àwọn boys fún yín ẹ má waste my time i'm a business man. ayé mo pariwo. Eh, welcome to Lagos olúwa ló ṣeun sà. èkó ò ní bàjẹ́. olúwa ṣeun sà. ẹ̀kú sá. bákan sà. ọ̀nà sí olórí mú yóò lọ jẹ́ kó fún bèbí jẹ́ pé mo ti dé mo ti dé kọ́ mo ti rẹ́rẹ̀ mẹ́ta tó ní ọ̀gùdọ̀ sùn ẹ̀gbọ́n ọ̀gùdọ̀ rìn díjú èmi náà ti wọlé náà pé jẹranjẹran lórí àti yóò fẹ́ tóbi mẹ́wàá rúfin ẹ̀kọ́ àsìkàtà ni ó sọlẹ̀ ẹ̀dẹ̀ bí sẹ́pẹ́ mi ò wò rárá màá ti wò tó lébi mẹ́wàá mo yà ní mo yà lẹ́yọ̀ kan mo wọ̀ bẹ́ẹ̀ lọ sí kó tó gbá mi mo ti gbà mo gbà dànù jẹ́ yá dojú bolẹ̀ kọ́ tó ni mo tún ti wò mí sọ́kẹ́ ìrìn àjò kan tì